wàhálà kékeré kọ́ ni àwọn ìjọ aláṣọ funfun ìyẹn àwọn ìjọ kérúbù àti séráfù lọ́mọ̀ ń bá gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ lùbàdàn ni tó tún jẹ́ àjàfẹ́tọ̀ ọmọnìyàn tó tún jẹ́ olùdásílẹ̀ àti olùdarí iléeṣẹ́ rédíò àgídìgbò fm tó wà ní ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn aláàjì oríyọmí hamzat wàhálà kékeré kọ́ ni àwọn ìjọ kérúbù àti séráfù ń bá fà báyìí o lórí bí wọ́n ṣe ló tú tí wọ́n ló tú síta ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló kan aláàjì aláàjì oríyọmí hamzat pẹ̀lú àwọn ìjọ kírúgbà síráfù pẹ̀lú àpótí ẹ̀rí ó mà níṣẹ̀lẹ̀ kan tán gbé lọ rédíò ọkùnrin náà tó dá sí nígbà tí wọ́n fẹ̀sùn kan pásítọ̀ ìyẹn wòlíì ìjọ kírúgbù kan nílùú ìbàdàn pé ọmọ kan tó wo inú àpótí ẹ̀rí tó ṣì wò tó wọ ìyẹn àpótí ẹ̀rí tó wà nílé bàbá náà wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ tọmọ náà tó wo àpótí ẹ̀rí ló kù èyí ló mà jẹ́ kán ọ̀rọ̀ lọ ọ̀dọ̀ hamzat tó sì jẹ́ kàyéfì fún Oríyọmí Hamzat pé àpótí ẹ̀rí ò yẹ kó pààyàn àjẹpẹ́ nǹkan burúkú kan ló wà nú ẹ̀ tó bá jẹ́ pòun ni ọmọ náà wò tó fi kú lóòótọ́ èyí náà mà ló jẹ́ kí Oríyọmí Hamzat gba ilé bàbá náà lọ tó sì jẹ́ pé ó ní kó ṣí àpótí ẹ̀rí náà káwọn náà wo ohun tó tọmọ rí tó fi kú ṣùgbọ́n nígbà tí bàbá náà tó ṣí àpótí ẹ̀rí wọ́n ní ẹnikẹ́ni òkú kò sì sí nǹkan àjèjì kankan níbẹ̀ ṣùgbọ́n wọ́n ní kéwú èló wà nínú àpótí ẹ̀rí náà èyí táwọn ọmọ ṣe Oríyọmí Hamzat ká tó sì túmọ̀ tí kéwú náà tó túmọ̀ sí. ọ̀rọ̀ yìí ló máa ń bí àwọn ìjọ kérúbù nínú tí wọ́n fi ní èèwọ̀ ní fẹ́nikẹ́ni pàápàá ẹni tó tó wá jẹ́ mùsùlùmí tí ì ṣe kìrìsìtẹ́nì láti lọ́ọ́ máa wo inú àpótí ẹ̀rí láti tún ṣe fún gbogbo ayé wọn ni tó wà nínú àpótí ẹ̀rí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ rí èèwọ̀ sí ni wọn gbọ́dọ̀ ṣí níta gbangba nítorí nǹkan àṣírí ni àti pé àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tiẹ̀ ọ̀rọ̀ yìí ló mà di ní tí kérúbù tí wọ́n lérí sí Oríyọmí Hamzat pé yóò rí nǹkan tójú ẹ̀ ń wá bó ṣe lọ tú àṣírí agbára wọn síta nígbà tí ọ̀rọ̀ ti ń di yanpo yanrin tó ń di wàhálà Alhaji Oríyọmí Hamzat má wù ọmọlúàbí bàbá náà bọ́ síta ó bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì ó ní láyé òun òun kò lè yẹ̀yẹ́ ẹ̀sìn ẹlẹ́sìn òun ò lè yẹ̀yẹ́ àwọn kérúbù láíláì nítorí pé òun gbèjà wọn gan ni kálí wọn rò dáadáa ó ni yóò ṣe rí tóun bá gba àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ dáná sun ilé wòlíì kérúbù náà tí wọ́n fẹ́ gba àpótí ẹ̀rí tó fẹ́ pa ló òní òṣèré tó ń bá fi wọ́n sílẹ̀ tí wọ́n sọ pé àpótí ẹ̀rí ló ń pààyàn ó lọ́rọ̀ náà yóò bà ìjọ kérúbù jẹ́ fúnra wọn lórúkọ jẹ́ fúnra wọn ó ní ṣùgbọ́n nígbà tí àwọn ti lọ sí i tí gbogbo ayé rí pé àpótí ẹ̀rí òun pààyàn ó ní ìsìn ti tó orúkọ ọjọ́ kérúbù ṣe ó ní ọ̀hún gan yẹ ká máa kan sára sí ipò òun ò kórúkọ ọjọ́ kérúbù bàjẹ́ ó ní ìdí tó ń tẹ̀ tó fi lọ sí i kì í ṣe pé òun kọjá ayé ara òun tàbí òun ṣàjọjú ràn ó ní iṣẹ́ òun ló fà á ó ní báwo ni wọ́n ṣe ní ẹnìkan wo nǹkan tí ó wá ẹni náà wá kú lẹ́yìn tó wò ó ó ní gẹ́gẹ́ bí oníròyìn ó ní àwọn gbọ́dọ̀ lọ ṣe ìwádìí irú nǹkan bẹ́ẹ̀ káwọn ṣì wò ni ó ní kódà bá jẹ́ àáfàá náà ló ṣẹlẹ̀ sí tán ní ẹnìkan kàn yọjú nǹkan nínú ilé àáfàá tó sì kú ó ní àwọn òní wò páṣírí kankan à bẹ́ẹ̀ iṣẹ́ oníròyìn ni láti lọ wo nǹkan náà káwọn náà ṣì wò bóyá lóòótọ́ ló ń pààyàn tàbí nǹkan kan wà ń bẹ́ẹ̀ Oríyọmí Hamzat ní tó ṣẹlẹ̀ rí o tó sì bẹ̀bẹ̀ lọ́wọ́ gbogbo ìjọ kérúbù pé bó bá bí wọn bó bá dùn wọn ká jọ̀wọ́ ká foríjì òun o nítorí pé òun ò ní lérò kò sì sí lọ́kùnrin rárá láti máa yẹ̀yẹ́ wọn tàbí àpótí ẹ̀rí wọn. thank you